وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد أي رجوع لكم ولو السلام عليكم ورحمة الله وبركاته آني آه على أي ولولي فقه المعاملات àgbọ́yé àjọṣepọ̀ tí ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí àti sí ẹni tí èsè mùsùlùmí pẹ̀lú yòǹda Allah subhanahu wa ta'ala lálẹ́ tòní á sọ̀rọ̀ lórí albaabu rabi ashar baabu ẹlẹ́ẹ̀kẹrìnlá alwadi'atu wal islafat baabu yìí òun náà ni ó sọ̀rọ̀ nípa alwadi'a kí ni tuma ta ń pè ní alwadi'a wal islafat alwadi'a òun náà ni nǹkan téèyàn fi pamọ́ sọ́dọ̀ yàn pé bá ń tọ́jú ẹ̀ wal islafat òun náà ni yàrá kéèyàn ó ba nǹkan jẹ́ tí wọ́n gbé sọ́dọ̀ yàn kí nǹkan yẹn bàjẹ́ látọ̀dọ̀ yàn àbí kéèyàn sọ fòkàtì ìfà fi bàjẹ́ wà fihi masail àwọn àlàyé ọ̀rọ̀ kan wà lábẹ́ báàbù ẹlẹ́kẹ̀rìnláyì al mas'alatul àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ta'rifuha wa adillatu mashru'iyyatiha kí ni tá à ń pè ní alwadi'a wa adillatu mashru'iyyatiha kí sì lè rí láti nu alukur'an àbí sunnah anabi sallallahu alayhi wa sallam tó ń tọ́ka lórí pé alwadi'a yìí o nǹkan tó wà nínú ẹ̀sìn ni. ta'rifuha kí ni túmọ̀ yẹn alwadi'a ní tá à ń pè ní alwadi'a hiya aynun yadacuha malikuha aw naibuhu inda man yahfazuha bila iwad níta ń pè bẹ́ẹ̀ òun náà ní nǹkan kan òun náà ní ojúlówó nǹkan kan tí ẹni tó ní nǹkan yẹn tó ní dúkìá yẹn àbẹ́ni tó rọ́pò ẹni tó rẹpítẹ́ǹtì ẹni tó ní dúkìá yìí tó fi pamọ́ sọ́dọ̀ ẹni tí ó bá fi pamọ́ tí ó bá sọ ẹni tí ó bá mójútó ó fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ ìlà ìwádìí láláì ní sọ pé èèyàn gba nǹkan kan lórí ẹ̀ á bá ń kó ìpamọ́ ìjọ tó bá fẹ́ gbowó ẹ̀ padà ẹni kò kó rẹ̀ fún ni kò nídìí ẹ̀wà yàtọ̀ kò nídìí pé owó tó bá kó pamọ́ o wọn náà gbáyé báyìí bẹ́ẹ̀ tó ìtànpé ní àlùwádìí àlù nínú ṣẹ̀ríà Islam wàlùwádì à ìtànpé ní wàdí àyí ó wá lẹ́rìí láti nu al-Qur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam àbáni al-aslu fiha ìpìlẹ̀ níbi wàdí àyí qawluhu ta'ala ọ̀nà nípolówó bá rí kí ọlá tó ipe ẹni ọba àlejò ọlá ní ẹni tí bá fi ọkàn tán tí wọ́n bá gbé ìsọpamọ́ sí lọ́dọ̀ kó dá nǹkan yẹn padà kó dá àmánà náà kó dá padà fún ẹni tó gbé sí lọ́dọ̀ ọba àlejò ọlá tuntun bò mí nínú sọ́ọ́tù àyà fifty eight ó inna Allaha an ila ahliha ó ní àwọn ọ̀pá yín láṣẹ ọba àlejò ọlá ó pa yín àǹtò adùn àmàna sí ilà àlìhà ìpè kẹ́ ẹ máa dá àmàna padà fáwọn tó ní àti trust ìkàtà bá gbé sí lọ́dọ̀ ìgbé àgbà fi kíní sọ́dọ̀ bá ń gbé kíní ìpamọ́ ọba àlekèọlá ni ẹ máa dá padà fẹ́ni tó ní nǹkan ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sábàlọ́wọ́ nù hadith nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam inú sunan abi daud sunan tirmidhi a rí àwọn ahadith bẹ́ẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam ti ó fi irú nǹkan báyìí náà tó fi hàn rẹ̀ fún wa nínú ẹ̀ òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam sanabi ni adil amana salimani damanak anabi ni dá gbàgbà pípamá amana anabi ni dá padà fẹ́ni tó fọkàn tán ọ tó gbé sí ọlọ́dọ̀ wàlá takun man khanak wọn wàá máa jàmbá ẹni tó bá jàmbá rẹ̀ wọn sọ pé ẹ òun náà ti jàmbá mi rí èmi náà ti jàmbá rẹ̀ anabi ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ tí wọ́n fọkàn tán ọ anabi ni dá padà fún wọn fẹ́ni tó fọkàn tán ọ so wàlẹ̀ àná dọ̀rọ̀rọ̀ ta wàlẹ̀ hajj ta dàáyà tún lè ìdá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sábàtún lọ wò á rí pa ní bùkátà sí àtàlúrí ìmọ̀ amúyàn pé kéèyàn ó fi nǹkan pamọ́ sọ́dọ̀ ẹnìkan èèyàn máa ní bùkátà sí kéèyàn tọ́jú nǹkan sọ́dọ̀ yẹn láàrin ara wa láwùjọ tá a wà tó látara di eléyìí ṣẹ̀ríà ìsìláàmù tako irú eléyìí àbáwá ni faman wajada fi nafsihi al-qudrata ala hifdhi al-amana ẹni tó bá rí i pé òun lágbára tóun náà kan ara rẹ̀ wò <clears throat> torí pé òun lágbára àlá hifzil amana torí pé òun lè òun lè fi nǹkan pamọ́ fún yàn tá a máa gbé nǹkan sí òun lọ́dọ̀ òun lè bá yàn tọ́jú ẹ̀ wàyí náà yóò sàhábù láwù irú eléyìí afẹ́ a gbé nǹkan sí lọ́dọ̀ kó gbà ó mọ̀ pé ó lójú ó mọ̀ pé òun sọ lọ́wọ́ kó o ṣe kí ni kó o bá fi nǹkan torí pé eléyìí náà yóò máa túmọ̀ pé yẹn ràn lọ́wọ́ ni ó ní ìdìrọ̀ lọ́wọ́ yẹn nu Allah subhanahu wa ta'ala sọ pé wallahu fi auni al-abd ó ní Allah subhanahu wa ta'ala ó máa ran ẹrú rẹ̀ lọ́wọ́ ma dama al-abdu fi auni akhihi lókun gbà tí ẹrú bá ti ń ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ lókun gbà tí wọn náà bá ti ń ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ wọn náà máa rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sẹ́yìn bá ti máa pé òun ní o bá gbé nǹkan yẹn pamọ́. ama idha alima adam al-qudrati ala hifz al-wadi'a àmọ́ tó náà bá mọ̀ fún rẹ̀ pé a òun ò lè sọ kínní yìí o òun ò lè tọ́jú kínní tó fẹ́ pamọ́ sí lọ́dọ̀ yìí o bóyá òun ò lámọ̀ náà ni òun náà mọ̀ fún rẹ̀ àbọ̀ òun níbi tó òun lè gbé pamọ́ sí tí nǹkan yóò ti sèbù bàyìí náà wò láàyè jùzọ láhu kò bóòlù ha kò lẹ́sọ̀ fún rẹ̀ níbẹ̀ kó ṣe kínní kó gbarú nǹkan báwọn kò lẹ́sọ̀ kó gbà sọ́dọ̀ nígbà tó ti mọ̀ pé òun lágbára láti tọ́jú nǹkan yẹn fẹ́ni tó ní al-mas'alatu thaniya àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì èyí tó wà lábẹ́ kátọ́jú nǹkan pamọ́ sí ọ̀tọ́wà rẹ ni òun náà ni shartu sihhatiha kí ni májẹ̀mú tó wà kí nǹkan yóò tó lè lálàáfíà kí yóò tó lè tọ́jú nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ ó ní májẹ̀mú tó jẹ́ pé àwọn májẹ̀mú yìí túláàsì òun náà ni kí májẹ̀mú yìí ó pé tá a bá ti rí májẹ̀mú yìí irú nǹkan báyẹn kò lẹ́tọ̀ọ́ káfí nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ alakọkọ inú májẹ̀mú yìí à ń tẹ̀kú nàmi já ìdí tasọ́rù fìlì mísìlì yìí òun náà ni kó jẹ́ pé ẹni tí ó fi nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ yìí àtẹni tí ó fi nǹkan sí pé ẹni tó lẹ́tọ̀ọ́ ni láti ṣe tó wù nínú dúkìá rẹ̀ nínú tó ní fún rẹ̀ kó lẹ́tọ̀ọ́ láti ṣe láti lè lò láti lè ṣe bó bá ṣe wù ú nínú ẹ̀ wàlàwò àwùdá ìǹsánù já ìdí tasọ́rù fìlì máa làhù ìndàsọ̀gì àwùmàjìnnú àwùsẹ̀fì téèyàn kan nísìnyí èèyàn tó bá lè ṣe tó wù nínú dúkìá rẹ̀ tó kọlifáì láti ṣe wọ́n ṣe wù nínú dúkìá rẹ̀ ó wá lọ lè fi dúkìá rẹ̀ pamọ́ sọ́dọ̀ ọmọ kékeré oníkọ́ ọmọ kékeré ó bá ń tọ́jú ẹ̀ àwọn majnun abógbé fún wèrè oníkúwèrè kan bá ń wò ó àwọn sẹ́fì abógbé fún òmùgọ̀ ẹni tí ò gbọ́n àtìláfàwù irú àwọn tó gbé fún yìí tó máa wà lọ lè ba nǹkan yẹn jẹ́ àbúrò lọ lè lálàsẹ̀ nǹkan yẹn fàlàdọ̀mọ́n kò sí kíni kò sí warantí lórí ẹ̀ irú àwọn báwọn nísìnyí o ò lè gbà mí padà lọ́wọ́ mọ́ kò sáàrọ̀ lórí ẹ̀ nítorí pé kíni nítorí pé ìwọ náà lọ lè gbé nǹkan sọ́dọ̀ ẹni tí ò sí kíni ẹni tí ò lágbára láti tọ́jú nǹkan ọmọ kékeré wèrè abẹ́ni tí ò gbọ́n òwúrọ̀ àwọn wọ̀nyí nísìnyí wọn ò lè mójútó nǹkan fúnra wọn gan tí ó pé wọn á nǹkan òní nǹkan kí ló fà á tí òfin ní sí àrọ̀ tó òfin lè rí mi gbà ẹ́ ọ̀rẹ́ ní tó dàgbà ńlẹ̀ ọ̀rẹ́ ní tó lè mójútó nǹkan tó gbé fún tó yẹ kó gbé fún tó wà lọ́lẹ̀ gbé fún wèrè wàyí ni àwùdá asọ́gírù wà náà wùhù àmọ́ tó bá jẹ́ pé ọmọ kékeré ọmọ kékeré lápèjúwe nísìn abẹ́ni tí ò gbọ́n lápèjúwe àbí wèrè náà àwùdá àmàlàwò ìndà àkàrù ọwọ́ agbóhùn fún yàn pé bá ń gbóhùn ìsọdọ̀ ẹni tó sì gbowó yìí ẹni tó ní àbí ẹni tí yóò gbọ́n sí lọ́dọ̀ sọ́ọ̀rọ̀ lùwàdí ẹ̀rú ẹni tó ẹni tí wọ́n gbé nǹkan fún yìí ó ti di kíni ó ti di ẹni tí ẹni tí ó ṣe kíni ẹni tí ó ní dọ̀mán yaani ó gbọ́dọ̀ ó àárọ̀ ń bẹ fún tí nǹkan máa yẹ bá bàjẹ́ àbí tí nǹkan yẹ bá sọnù ìtàdíhì bí àkìrìhì nítorí pé òun náà ṣe kíni òun náà kọjá látara pé ó gbà nǹkan yẹn ẹ ọmọ so irú eléyìí nísìnyí bó ṣe gbà áhùn bó ṣe gbé sọ́dọ̀ yẹn tí nǹkan yẹn bá bàjẹ́ túláàsì ni kó dà nǹkan yẹn padà fẹ́ni tó ni àbí nǹkan yẹn sọnù so eléyìí òun náà ni májẹ̀mú kan ṣoṣo tó wà bẹ́ẹ̀ fún pé á fi nǹkan sílẹ̀ lọ́dọ̀ ẹni tó bá gbọ́n ẹni tó jẹ́ àgbàlagbà tí èso ọmọ kékeré ẹni tí èso kó náà wà lábẹ́ kọ́ńtró kan ló gbé nǹkan sí lọ́dọ̀ so eléyìí òun náà ni ṣẹ̀ríà ní ká gbé nǹkan sí lọ́dọ̀ al-mas'alatu thalitha àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta tó wà lábẹ́ al-wadi'a káfí nǹkan sílẹ̀ lọ́dọ̀ yìí fil ahkam al muta'alliqati biha òun náà ni àwọn ìdájọ́ tó wà lábẹ́ káfí nǹkan sílẹ̀ wa lọ́dọ̀ yìí ní sẹ̀ríà islam ìdájọ́ aláwọ̀kọ́ tó wà lábẹ́ rẹ̀ òun náà ni pé alwadi'atu amanatun fi yadi al mustawda níta àfipamọ́ sí yàn lọ́dọ̀ yìí àmánà ni àmánà ni tó jẹ́ pé ó wà lọ́wọ́ ẹni tá a fi sí lọ́dọ̀ gbàgbà tá a bá ti fi nǹkan síyàn lọ́dọ̀ pé bá ń fi pamọ́ kò sáàrọ̀ lórí ẹ̀ kò sí warranty lórí ẹ̀ ńlá mi yóò fárò rí tí ẹ bá ti fẹ́ ni ló kí ni òun ló ṣe àṣejù tí ẹ bá fẹ́ ni òun ló ṣe àṣejù látara tó gbé sí lọ́dọ̀ ẹ̀ tí ò wá mójútó nǹkan yẹn dáadáa tí nǹkan yẹn fi bàjẹ́ lè anaha amana torí pé amana ni irú nǹkan báyìí tàtà ìrìn amana ó dà gẹ́gẹ́ gbogbo amana nǹkan yòókù náà ni gbogbo tí bá ti ń já amana lọ́wọ́ àti fi síyàn lọ́dọ̀ ni ẹni yẹn aníkó bá wa sọ́jú rẹ ni tí nǹkan yẹn bá bàjẹ́ tí ẹ bá ṣe pé ẹni ló ṣàṣe jù lórí nǹkan yẹn àbúṣàṣe tó kò tọ́jú ẹ̀ kò ṣe kó tọ́jú ẹ̀ kò sí nǹkan kan tí yẹn gbà padà wal aminu la yadmanu in lam yata'adda ẹni tá a bá fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ a lè gba àrọ̀ lọ́wọ́ rẹ̀ padà in lam yata'adda tí ẹ bá ti kọjá là tí o bá ti sàṣe jù lórí nǹkan tá a gbé sí lọ́dọ̀ ìkọ́lìhí la damana ala la damana ala mu'taman anabi ni kò sáárọ̀ kò sí ti ń jẹ́ warranty lórí ẹni tá a fi nǹkan sí lọ́dọ̀ pé bá ń gbé pamọ́ ojú ó sànù rẹ ló fi bọ́ fi nǹkan yẹn pamọ́ bóyá nǹkan yẹn wá bàjẹ́ kìí ṣe pé bóyá kò tọ́jú ẹ̀ dáadáa ni àbí nǹkan yẹn sọnù kìí kó sàṣe tó sàṣe jù ni anabi sallallahu alaihi wasallam ní kò sí àrọ̀ o ò lè gbà mí padà tó bá ti sọnù tó bá ti sàlàyé fún pé àtàbáyé ah, sọnù ni o à ah, ó ti sọnù náà nù tọ́ba wa gbà báwo yóò búra fún ọ tó ti búra nínú ṣẹ̀ríà Islam nǹkan yẹn ti sọnù náà nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ tó wà lábẹ́ alwadi'a òun náà ni pé idha ta'adda ala alwadi'ati aw farrata fi hifziha ẹni tá a gbé nǹkan sí lọ́dọ̀ yìí tó bá kọjá àlà aw tafarrata aw farrata fi hifziha àbó ṣe àṣejù àbó ṣe ètò níbi nǹkan tá a ní kó sọ yìí fa innahu yadmanuha idha ha irú eléyìí láti ni ẹni yóò dá padà yóò dá padà tí nǹkan yẹn bá bàjẹ́ lóòótọ́ wọ́n gbé nǹkan sí ọlọ́dọ̀ nǹkan gbé sí ọlọ́dọ̀ yìí nǹkan tó yẹ kó fi mẹ́ni ó wá sí mójútó nǹkan yẹn nínú Islam ó padà anáwó lè yìí torí pé lálà ṣe dúkìá ni látara pé mójútó nígbà tó bá mọ̀ pàgbára rẹ̀ àwọn àti òtí wá gba sọ́dọ̀ yẹn ọ̀ wá mójútó nǹkan yẹn tí nǹkan yẹn fi wá bàjẹ́ àbí tí nǹkan yẹn fi lálàsẹ̀ tú láàbì èyí ó sì sọ́mọ́nù wà lórí ẹ̀ yàní warranty wà lórí irú nǹkan báyẹn ẹnìyẹn yóò gbàrọ̀. ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta yajibu ala al-mustawda'u hifdhu al-wadi'ati fi hirzi mithliha 'urfan túláàsì ní fẹ́ni tá a fi nǹkan sí lọ́dọ̀ kó sọ ní tá sí lọ́dọ̀ dáadáa síbi ntí wọ́n máa ń sọ owó nǹkan nítorí fi lọ́dọ̀ ibi wọn máa ń gbèrú nǹkan báwọn sí nínú àlàáda níta àmọ́ pé níta máa ń tọ́jú rẹ̀ sí náà mo tọ́jú rẹ̀ sí ẹ̀ǹpé láwùjọ wa nísìn ẹ̀ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ bí aṣọ lápèjúwe nísìn ọ̀nà bá gba sọ́dọ̀ mo lọ́wọ́ gbàgbọ́ sí inú kọ́bọ̀dù sí gbàgbọ́ mi sí náà mo gbé sí mo lọ́wọ́ gbówó sí ibi tí mo fi pamọ́ sí náà ibi tí mo fi nǹkan pamọ́ sí náà ni tá a sì mọ̀ pé ibi tí èèyàn máa fi nǹkan sí náà ni bẹ́ẹ̀ máa tọ́jú ẹ̀ náà ni ó tọ́jú rẹ̀ so eléyìí tún láti nífẹ̀ẹ́ nìyẹn kó ṣe bẹ́ẹ̀ ìyá Allah azza wa jalla torí kọ́ bá a rí ọba àdékẹ́ọ́lá amara bi àdá àmàna ìlà àlìhà ó pa wọn láṣẹ pé ní tí wọn fi pamọ́ sí wa lọ́dọ̀ ká dáa padà fún ẹni tó fi pamọ́ sí wa lọ́dọ̀ wàlá yumkinu dhalika illa hifdhiha kò wá rọrùn fún wa ká dáa nǹkan oní nǹkan padà àyàfi ká sọ tó bá fi nǹkan sí wa lọ́dọ̀ nísìnyí táwa wá sọ tó wá dé lẹ́yìn ọdún kan tó ló fẹ́ gbà padà bó la fẹ́ dáa padà fún àbúdé lẹ́yìn ọdún méjì àbúdé lẹ́yìn oṣù kan àlè ní nǹkan yẹn dáa padà fún lálàyé pé pé a tó látara bẹ́ẹ̀ ló ti di túláàsì fún wa pé nǹkan bá fi tiwa lọ́dọ̀ túláàsì ni a gbọ́dọ̀ sọ wàlẹ̀ anna al-maqsuda min al-ida al-hifz nítorí pé níta gbà lérò pẹ̀lú pé káfí nǹkan sí àlọ́dọ̀ náà ni pé wọ́n ní bá òun sọ náà ni nítorí gbà lérò tó fi ní gbà gbé gbangba kí ní ìsọdọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé ó ní kó o sọ ni wàlúwàdìrú multazimun bidhalik ẹni tó wá fi nǹkan sí lọ́dọ̀ òun náà ti ṣe ẹ́ òun náà ti gbà á mọ́ra ó ti gbà nǹkan yẹn mọ́ra pé tọ̀ òun ti bá yín òun bá yín fi nǹkan yẹn òun bá yín gbé sọ́dọ̀ fàyín lámù yà fàdé ha làmù yẹ fàáyì màlìtàzàmàhù tí o bá ti wá sọ nǹkan yẹn a jẹ́ pé nítorí gbà mọ́ra tó lóun lè tẹ̀wọ̀n a jẹ́ pé kò segin ni kò pé nǹkan yẹn ni yẹ kò ṣe kò ṣe nǹkan yẹn bó ṣe kó ṣe é nù òtún láti ní fún kó sọ nǹkan yẹn tí o bá ti lágbára kó dá nǹkan ní nǹkan padà fún un ẹlẹ́kẹ̀ inú ìdájọ́ tó wà ń bẹ̀ yẹjúzù ilmùsáwùdá àyẹ̀dìfà àlùwádìí àtà ìlàmà yahfazu àdàtàn ó lẹ́tọ̀ọ́ fún ẹni tí a fi nǹkan sí lọ́dọ̀ kóhun gangan fún rẹ̀ kóhun náà ó tún gbé pamọ́ sọ́dọ̀ ẹni tí máa ń fi nǹkan tiẹ̀ náà pamọ́ sí bóyá òun náà máa ń kan tó máa a sọ nǹkan òun náà lè fi pamọ́ sí lọ́sọ́dọ̀ ẹni yẹn ó ní kazawujati yìí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ẹtí báwọn gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ kìíní sọ́dọ̀ wà àbí gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ wà àbí gẹ́gẹ́ bí ẹni tí ń bá sọ ilé rẹ̀ ó lè fi nǹkan sí lọ́dọ̀ wa khadimihi àbí gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ rẹ̀ ẹrú rẹ̀ ó lè fi sí lọ́dọ̀ wa in talifati indahum min ghairi ta'addin tí nǹkan yìí bá wá bàjẹ́ lọ́dọ̀ àwọn tó fi sí lọ́dọ̀ yìí láláì ṣe pé wọ́n ṣe kíni wọ́n tayọ àlà lórí nǹkan tí wọ́n fi sí wọn lọ́dọ̀ yìí tí nǹkan àwa rí pé nǹkan yẹn bàjẹ́ wala tafrit fún òṣìṣàṣe tó fún òṣìṣàṣe tó fún òṣìṣàṣe jù látara rẹ̀ wala damana alayhim irú àwọn eléyìí náà ní ti òní gba àrọ̀ padà mọ́ lọ́wọ́ wọn nítorí pé wọ́n tọ́jú ẹ̀ bó ṣe kí èyí tọ́jú ẹ̀ náà ni. ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìdájọ́ tó wà ní abẹ́ òun náà ni pé la yajuzu kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa kan pamọ́ sọ́dọ̀ ẹlòmíì lára ìṣe péyàn ní reason ó ní excuse ẹ̀ tí wọn ò lè fi nǹkan rẹ pamọ́ fúnra rẹ ọ̀yẹ́ ó jẹ́ péyàn ní Islam ama lè cudurin kasafarin so àmọ́ tó bá jẹ́ pé èèyàn bá wà ní excuse gẹ́gẹ́ bí ìrìn àjò ó fẹ́ travel nísìnyí ó wá fi nǹkan yẹn pamọ́ sí yẹn lọ́dọ̀ bóyá ó ní nǹkan ọ̀sìn nísìnyí nísìnyí ẹ̀ ó wá fẹ́ travel ó ní bá ń tọ́jú kínní àbówó náà ni àbí nǹkan náà ni ó wá tọ́jú ẹ̀ sí ọlọ́dọ̀ látara kó fẹ́ rìnrìn àjò àwọn hudúrì máwùtín fàjà èyí àbórí pé ikú dé ó gbé bóun ti wà ní ti pé ah bóyá ikú súnmọ́ ni ah bá ń tọ́jú kínní tó irú eléyìí náà nísìnyí ó tọ́jú kan pamọ́ sí lọ́dọ̀ náà nìyẹn tó bá wá tọ́jú ẹ̀ pamọ́ sí lọ́dọ̀ nísìnyí fàjà eléyìí lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam irú ẹni báwọn bá padà wá kú ìwọ tó tọ́jú ẹ̀ sí lọ́dọ̀ kí ni tó ṣe ó lọ lè gbé fáwọn fámìlì rẹ̀ àwọn tí ó jogún rẹ̀ tètè pé jókòó lé mẹ́lẹ̀ àbọ̀ wàá rúkú téèyàn bá ní uduru téèyàn bá ní rizí téèyàn ní àwùjáde téèyàn lè fi fi nǹkan sọ́dọ̀ yàn pé àbá ń tọ́jú nǹkan yìí pamọ́ sọ́dọ̀ yàn pàtẹ́lì fàtí nǹkan yẹn bá wá bàjẹ́ lọ́dọ̀ ẹni téèyàn fi sí làmúyẹ́dùmánì ẹnìyẹn ò ní dá mi padà o ẹ kò ní rizí tó fi gbé sí ọ̀dọ̀ rẹ̀ wàyínkáàná bìgẹ́rì ọ̀dẹ̀rín dọ́mìn tó bá jẹ́ pé irú ẹni ó kàn fi sí ọlọ́dọ̀ náà ni ó dá mi padà fún o ẹ kí ló fà á lè ta àdéhìí wọ́n tẹ̀lé kìíní lójú wọ̀ gan o kọjá là ẹni tó fẹ́ fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ ní ìṣòwò rẹ̀ sàlàyé fún ọ yára dákun fẹ́ kó bá ń tọ́jú kìíní yìí nítorí nǹkan báyìí báyìí báyìí báyìí ó ní rízìn àmọ́ kò wá ní rízìn wọ́n náà wá gbà bẹ́ẹ̀ náà tó irú eléyìí tó bá bàjẹ́ nínú sẹ̀ríà Islam yóò tètè ní yóò dá mi padà á bá ń kówó ìpamọ́ ìdíwà òní tètè fẹ́ fi ṣe nǹkan báyìí ní gbà báyìí ní bá ti kó o sí lọ́dọ̀ ọ̀dọ̀ mi ò séèmù àbí tí bá ti kó lọ́dọ̀ ní nǹkan mi ìdúró lórí nǹkan mi lákòó máa tọ́jú rẹ̀ eléyìí nìyí ó ti ní rísì ó ṣàlàyé rẹ̀ fún yàn pé tó ń fi kó dúkìá pamọ́ sọ́dọ̀ yàn nù. ẹlẹ́ẹ̀kẹfà nínú ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ ó náà ni pé idha khafa al-mustawda'u 'ala al-wadi'a ẹni tá a gbé nǹkan sí lọ́dọ̀ tẹ́rù bá ń bà á lórí tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ yìí àròdà safaru àbóhùn náà gbèrò kóhùn fẹ́ travel wa innahu yajibu túláàsì ní kó lọ dá padà fẹ́ni tó ní ẹ̀rù ń bà ọ lórí ẹ̀ ọ́ lọ dá padà fún un ẹ̀rù ń bà ọ́ ọ̀ wá padà lórí ẹ ọkàn rẹ̀ ò balẹ̀ yóò sèwù ọ wá di pé wọ́n wá jí nǹkan yẹn ọ sì wá sọ pé ah ẹ̀rù wá ọkàn mi sì wá sọ pé ọkàn mi sì ní dá padà o ah, ọkàn mi ò sì balẹ̀ lórí ẹ̀ o ìlú eléyìí oníṣẹ́ yóò padà o nítorí pé ìwọ gan ti mọ̀ pé o lágbára láti ṣe láti mójútó yẹn gbà àbúwá fẹ́ sẹ́yìn àjò nísìnyí ó sì rí i pé ilé òun ò sèvù ẹ kó wá fẹsẹ̀ ìrìnàjò kó wá fi dúkìá oní dúkìá kalẹ̀ sílé ó fi wá lọ nǹkan yẹn wá sí kíni nǹkan yẹn wá bàjẹ́ àbí wọ́n jí nǹkan yẹn kó irú eléyìí yóò sí kíni yóò san gbèsè nǹkan yẹn padà o naam irú eléyìí túláàsì ni kó dáa padà fẹ́ni tó ní àwọn wákìlì yìí àbẹ́ni tó jẹ́ representative ẹni tó ní pẹ̀tọ̀ nǹkan tí lágbájá èèyàn rẹ tó pèsè mi lọ́dọ̀ ní ẹ́ àbí nǹkan ìjọba gbé sí mi lọ́dọ̀ ní àbí tó ní kó wá gbé fún mi pé kí n bọ́ ń gbé sọ́dọ̀ òun lélẹ́yìí nítorí pé èmi fẹ́ ṣe àjò wàyí ńlá mi yẹ jíde hùmá tí ò bá wá láwọn méjèèjì kò rẹ́ni tó ní kò sì rí ẹni tí ó rẹpítẹ́ǹtì ẹ̀ tó dúró fún tí ó bá gbà á sọ́dọ̀ wàyí náà wòye àmì lóha máa hùfi sàbàr ó gbé nǹkan yẹn ni o inú sẹ̀ríà Islam ó gbé ó gbé tíráàbù ni nítorí pé kó gbé tíráàbù yìí látara pé kíni ó bá sọ náà ni ìdàkà nàdàlíkà àfàdọ́ là tó wájú pé kó gbé tíráàbù náà lórí tẹ́kíni nǹkan yóò fi wà ààbò tí ó fi wà lábẹ́ ìtọ́jú wa illa dafa'aha ila al-hakim tó bá ti wá rí ẹni yẹn tó sì lè gbé tábù ó lọ lè gbé e fún ẹni tó bá jẹ́ eléri ìlú ni al-hakim ẹni tó jẹ́ eléri ìlú pé tọ́ ẹnìkan fi nǹkan pa mọ́sí lọ́dọ̀ lásìkò báyìí nígbà báyìí o èmi sì ń tábù ìsìlè gbé tábù òun ni ẹgbẹ́ sọ́dọ̀ wọn tí ó sì lákọọ́lẹ̀ wa in lam yatamakana awda'aha inda ma yasiku bihi tó o bá tún alágbó o tún lè lágbára láti dọ́dọ̀ eléri àbíkó lọ gbé fún wa wọn ò tún wá wẹ tí wọn náà bá lé tó bá bọ̀ kàtá tó bá rí i ah lágbájá báyìí gbé nǹkan báyìí sí lọ́dọ̀ èmi tí ń sábà òun ní àyíbá àmà ó lè máa wá mi àyíbá àmà nǹkan mi náà lè tẹ́lẹ̀ nǹkan tó gbé sí mi ní so bí ó ṣe ṣe nu lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kílẹ̀ rí lórí eléyìí nítorí pé anabi sallallahu alayhi wa sallam qabla al-hijrati ila al-madina bàtà anabi fẹ́ ṣe hijira lọ sí madina tànàbí múra láti ṣe lọ sí madina àwòdà al-wada'a li ummi aymana radiyallahu anha ummu ayman ẹ anabi sallallahu alayhi wa sallam o kó gbogbo àwọn nǹkan tí wọn fi sí lọ́dọ̀ bankole pamọ́ bankole pamọ́ kótó la anabi anabi wa kó fún umu ayman o ní àwọn nǹkan ó ní nǹkan tí ń bẹ lọ́wọ́ mi ni wa amara aliyan an yaruddaha ila aliha ó sì pa ali fún abi talib radiyallahu an láfẹ ipe gbogbo àwọn nǹkan wọn yóò da padà fáwọn tó ní o ali ló dúró lé nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe ìjìra lọ kama wa ni a ah, o jí nǹkan wa kó lọ ní ẹ ó ti gbogbo tá a kó fún ó ti kó sálọ a lè dúró pé sọ ẹgbẹ́ tó bá ti dé nǹkan rẹ ní nǹkan tiẹ̀ ní nǹkan tiẹ̀ ní tó eléyìí náà ló túmọ̀ pé ni ó lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà islam bẹ́ẹ̀ wàkàdárìkà ìdá márìdọ́lì mùsáwùdá márọ̀dọ́lì mùkáwìfàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ta gbé nǹkan sí tó bá rẹ̀ ní àárẹ̀ tẹ́rù ń bà lé lórí pétọ̀ bẹ́ẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ ló dé yìí wàyí ń dahu wàdá ìhun tí àwọn nǹkan oníkan sì wà lọ́dọ̀ rẹ̀ wàyí ń dahu yẹ́jú wa aléhi rọ́dù ha ilà sọ̀hìbì ha túláàsì ní fún kó dá nǹkan yẹn padà fáwọn tó ní kó dá nǹkan padà fún wàyí lámì ẹ̀sàmọ́kàn tí ò bá wá lágbára láti da àwọn nǹkan yìí padà àwùdá aha indal hakim yóò gbé lọ sọ́dọ̀ lérí ìlú ni títọ́ nǹkan ní nǹkan tó wà lọ́dọ̀ mi ni àràwọn tó ní ẹ̀ tọ̀ tó àìbá má nǹkan mi lè tẹ̀lẹ̀ àwọn ìndàmà ìyẹ́sìnkú bíi àbí kó ti dá padà sọ́dọ̀ àwọn tó náà bá ṣe kíni àwọn tó náà bá fọkàn kó gbé fún wọn pé ẹ bá ń kó kíní sọ́dọ̀ àwọn ẹni báyìí àwọn ẹni báyìí nígbà tí wọ́n bá padà dé ẹ bá ń kó nǹkan wọn fún wa. ẹlẹ́ẹ̀keje nínú àwọn ìdájọ́ tó wà nínú àlùwàdáì òun náà ni ìdá kana ti wàdí àtù dáàbà tó wáyé pé nǹkan fi sí àlọ́dọ̀ yìí tó bá jẹ́ dáàbà ni ẹ̀ jẹ́nà pé ní dáàbà gbogbo àwọn ẹranko ní bá máa ń segin ní ní bá máa ń rìn lórí lẹ́lẹ́ ó fi ewúrẹ́ sọ ó fa àgùntàn sọ ó fi màálù sọ tó bá wá fi nǹkan yìí sí ọlọ́dọ̀ lázìmọ̀lì mùsáwùdà ó ẹ̀ túláàsì ni ó máa wá ní tí ó jẹ fún má ti fẹ́ràn sí ọlọ́dọ̀ ó máa wá ní tí ó jẹ fún wọ́tẹ̀sì yàtà ha ó máa wá kíná forúkọ rẹ̀ àwọn àwọn oúnjẹ tó nídìí tí ó fi máa dàgbà sókè túláàsì ó máa wá fún fàyín àmàlà ha tó bá wá sí kíni tó bá wá pa ẹran òun sí wọ́n fẹ́ràn sí ọlọ́dọ̀ àbí kíní kàtí ọlọ́dọ̀ wá pa á sí wọ́tẹ́lì àbí ẹran wá sí kíni ó wá lálàsí àbóbàjẹ́ àbókú dọ̀mínà ha ó san ìmí ìpadà o oni wàyà asam fi hada ìhìmáàlì ọlọmọtì ha ó sùn gbẹsẹ ó sùn gbẹsẹ látara kó pàǹkà ń tì látara pé kó tọjú ẹ òògùn ló jẹ wàlẹ̀ àná kúlẹ̀ kábìdì rọ́ọ̀tì fi ha àjù àti pé nítorí pé gbogbo dábàá gbogbo tó bá ti ní yàrá tó bá ti ní tó bá lẹ́mìí téèyàn bá fún lóúnjẹ tí ó jẹun gbogbo oúnjẹ téèyàn bá fún wọn báwọn ládàá bẹ lórí ẹ anabi sallallahu alaihi wasallam ló wí bẹ gbogbo ẹran ẹ adìẹ ni ewúrẹ́ ni àgbò ni tó bá ti lè jẹun tí ẹ bá ti fún lóúnjẹ èyí ó gbà ládàá lórí ẹ ẹsẹ báwọn ni wọ̀gẹ̀ eléyìí náà kí tó wá sí ìjùmọ̀ á dá yẹn sàrà ewé kó máa lọ lè ti sàrà fáwọn ewúrẹ́ láàárọ̀ kùtù kó máa dàgbàdo lẹ̀ káàkiri kó máa da ọ̀gá balẹ̀ kó lè ti sàrà fún àfojú ọ̀nà àwúrẹ́bẹ ara òun èyí tẹ̀ dá yẹn sàrà irú àwọn eléyìí wọn náà máa ń fọ àwọn dábàá ló jẹjẹ máa ń fẹ́ yàn náà ló jẹjẹ eléyìí yóò máa jẹ ládàá fún yàn má sẹ̀sẹ̀ rẹ ti gbọ́ ẹgbẹ́ nìkan ni yóò da ọ owó èyí tí wọ́n dá yẹn onídìí nǹkan kí nǹkan ni wọ́n yìí dá yẹn sàrà wọ́n gan fúnra ló ti sàrà fún ntágbára rẹ bá ká láti di sàrà wọ́n ló ti sàrà fún pẹ̀lú tó bá dáa bí wọ́n náà ti retí dáadáa lọ́dọ̀ ọlọ́run wọ́n náà máa fi tó dáa wọ́n náà máa fi ti sàrà fáwọn èèyàn. ẹlẹ́kẹ̀ẹ́jọ nígbàdàjọ́ tó wà lábẹ́ ìfi nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ alimusawudaru aminun yuqbalu qawluhu ẹni tá a fi nǹkan sí lọ́dọ̀ amin ẹni tó wà trustworthy ni yàrá ẹni tá a fọkàn tán ni yuqbalu qawluhu túláàsì ni a gba ọ̀rọ̀ rẹ̀ wọlé idha da'a annahu radda al-wadi'ata ila sahibiha tó bá fi lè sọ pé àmúti dá padà fún ọ àmúti dá padà fún mi àmúti gbé fún ọ tó inú ṣẹ̀ríà Islam irú eléyìí ọ̀rọ̀ ẹ̀ ni ó gbà wọlé torí pé wọn náà fọkàn tán ló lè gbé sí lọ́dọ̀ ẹ ọ̀rọ̀ tó bá wà sọ nísìnyí á gbà wọlé nígbà tó bá lóun ṣe kíni tó bá lóun ti dá padà fún ọ àwọn máa ń yẹ kó àbólóhùn ti dá padà fún ẹnìkan tó segin ni tó lè fi tẹ́ǹtì rẹ wọ́n yóò kó balùwẹ̀ kọ́ọ̀lù hu ma àyẹ̀mí nìyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún gba ọ̀rọ̀ rẹ̀ wọlé yóò tún wá búra a gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọlé yóò tún búra lẹ́yìn ìgbà tó bá sábà gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ tán ìdàdá anáhà tẹ́lẹ̀ fásitì kẹ̀kẹ́ ìdìtà ádìm yá wàláhi wàláhi tàláhi thumma billah ó búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìfẹ́ à ah, kìíní yìí ó ó bàjẹ́ kìíní yìí ó ó kú kìíní yìí ó ó rìn lọ ìrì má ẹ mo sì mójútó bí ti ń gbá wọn tèmi sí náà mo gbé sí bí ti ń tọ́jú wọn náà mo tọ́jú wọn tó bá ti di báwọn nísìnyí á gba ọ̀rọ̀ rẹ̀ wọlé tó bá ti sọ irú ọ̀rọ̀ báwọn wàhálà lèmọ̀tàwùdé aláyọ̀ àkèrè ọ̀lùwàdí àtà ìdàtọ́lá ti sọ àhìrì aláhùn ó wá di túláàsì rẹ̀ ń dáa fi nǹkan pamẹ́sí lọ́dọ̀ kó má pẹ́ tí ó fi dá padà fún ẹni tí ó fi nǹkan sí lọ́dọ̀ nígbà tó bá ti béèrè rẹ̀ láwọn kìíní mo fi sí ọ lọ́dọ̀ ní mo wá gbé aláàrọ̀ rà láàárọ̀ láwọn gbé nǹkan rẹ̀ lọ fún un ní mo fi sí ọ lọ́dọ̀ mo dé mo fẹ́ gbà wọlé lọ gbé nǹkan rẹ̀ fún un wàyí akara ha mẹ̀ngẹ́rì ọ̀dìrín tó bá wà lọ lè ti ilé rẹ̀ tí ó tètè dá nǹkan yẹn padà fún mẹ̀ngẹ́rì ọ̀dìrín tí ó ti ẹ̀ tí ó ti kankan pàtẹ́lì fa tí nǹkan yẹn bá bàjẹ́ fàyínà wòye ó jẹ́ gbèsè nù o ẹ̀yìn pàtó dé ó wá jọ́kẹ́ jọ́kẹ́ta ó wá ike gbàgbọ́ padà wá débẹ̀ kí ní ti padà wá wọ́n ti wá dín in lọ àbí nǹkan yẹn ti wá bàjẹ́ kúláàsì ó ti jẹ gbèsè nù torí pé ó ti yẹ kó o dá padà lásìkò yẹn àbí tó bá ní excuse bóyá ibi tó ti nǹkan yẹn mọ́ bóyá kọ́kọ́ rẹ̀ wà lọ́wọ́ ẹnìkan tí o rí ni àbáwọn nǹkan mí inú excuse yẹn lè ní àti yóò wá jẹ níhùn téèyàn òfin lè rí nǹkan yẹn dá padà lẹ́sẹ̀ kan náà nínú ṣẹ̀ríà Islam náà ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni pé nínú àwọn àdájọ́ ó ní mìnà súwárì mu'asira ó ní nínú àwọn ìfìǹkansíyàn lọ́dọ̀ tí tó wà láwùjọ wa lónìí àwọn contemporary ìfìǹkansíyàn lọ́dọ̀ táwọn pé á ah, bọ́sẹ̀ ń ṣe láwùjọ ká wà lónìí òun náà ni àlùwàdá ìwòlì mọ̀sọ̀rọ̀fìyà òun náà làwọn nǹkan tí yẹn máa ń gbókà mọ́ sí báńkì pé o lọ tọ́jú nǹkan sí báńkì pé ẹ bá ń fi nǹkan báyìí pamọ́ wàhíyà máa yẹ kó mu bí hìlẹ̀ ìdá ìmàbáàlìkọ́ ìlà ajali muhajjadi mutlaqan aw mutlaqan a mo fẹ́ fi pamọ́ fọ́dún kan aw mutlaqan àbí mo kẹ́ kó pamọ́ ẹ bá kó pamọ́ sí báńkì ó ní wa yaqumu al-bank bitasarufi fi hadhihi al-mabalig báńkì yóò máa wá lówó yìí owó tó fi sí báńkì yóò máa wá lò ó wa yadfa'u li sahibiha fa'idatan maliyya sabita tó bí sẹ́ wọ́n á lówó yìí yóò ó ti wá ní tí yóò máa de iye owó tó fixed amount tí ó máa dá padà fẹ́ni tó lówó yẹn bóyá lóṣooṣù ni ní báńkì ó máa wá fún un pé lórí owó rẹ tó wà lọ́wọ́ ó ti ní tí ó máa dá padà fún un irú eléyìí ń dísẹ̀ láwùjọ wa ni wàhálà tẹ̀síru fi máa nà lọ́kọ́rù eléyìí wa wà nínú kíni fígbà tó yẹn yá yẹn lówó fígbà tó yẹn yá yẹn lówó ti fi ń ṣòwò nu ẹ̀sìn bá fígbà tó yá báńkì lówó tí báńkì wa ṣe kíni ti fi ń ṣòwò mìnà hàyè tó tàmánù kìlì báńkì lè àyìn ha lọ́nà tó jẹ́ pé kíni báńkì ní kápá láti kíni láti lo owó yẹn wàtà àlùkì ha bìdì màtì yìí owó yẹn ti wà lọ́dọ̀ báńkì ó ti wà lọ́rùn ó ti di gbèsè lọ́rùn báńkì ó gbowó rẹ̀ padà wàtà àwùdì yìí bìrọ̀ di mísìlì ha ìndàlùmùtọ́ àlàbá báńkì náà sì ti gbà ó ti gbà á mára wípé ìgbà tó bá ti béèrè owó rẹ̀ báyìí òun ó da owó yẹn padà wàhíyà bí sọ̀rọ̀ mina riba alimuharram eléyìí owó èlé ni interest ni gbogbo tó bá kó tẹ́ẹ̀jọ lápọ̀ ẹnu kò pé ẹ máa fowó mi ṣòwò wọ́n wá ń dá owó kan padà fún ọ pé lára owó rẹ̀ táwọn fi eléyìí náà owó èlé ni tí ò yẹ kéèyàn máa gbà á nínú ṣẹ̀ríà Islam irú òwò náà fowó rẹ̀ ṣe o mà èló ni èrè yẹn o wọ́n kà mú kinní kan ìwọ́ owó ìlérí tó yẹ pé e islam ó ṣe é ní èèwọ̀ pẹ̀lú yahadari muslimuna mina lóko ìfi káwọn musulmi yà sọ́ra káwọn máa kó sínú irú nǹkan báyẹn kán sọ́ra káwọn máa kó sínú irú nǹkan báyẹn dábàá pé kíná korúkọ rẹ̀ àwọn àkáǹtì kan tá à ń lò wọ́n pè ní current wọ́n pè ní savings yìí tó jẹ́ current yẹn ó dà pé òun ni wọ́n máa ń ṣe kí ni òun ni wọ́n máa ń lo wọ́n máa lo láti fi àbí savings àbí currency so currency àká ní ti wọ́n máa fowó rẹ̀ so ó wá lówó kan tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa wá san fún ọ tí wọ́n máa dá fún ọ padà so eléyìí ò lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà Islam torí pé ìwọ kọ́ ló ní káwọn bá fi owó rẹ̀ so so eléyìí ó yẹ kéèyàn ṣọ́ra pẹ̀lú ẹ̀ òpapọ̀ àjùlọ pátá àti ìsìláwọn tá a ti ní báǹkì ó jẹ́ báǹkì ṣẹ̀ríà Islam báǹkì tó wà lábẹ́ òfin Jaiz bank tó jẹ́ pé báǹkì oníṣìí kò sówó èlé bẹ́ẹ̀ kò sówó haram bẹ́ẹ̀ kò ẹjọ pín ni tẹjọ sọ láàrin ara yín tó bá jẹ pé òfò wọn ni dèédé owó tó fi sí wọn lọ́dọ̀ òun náà ó dá padà fún ọ ẹjẹ báwọn ní sìn so eléyìí ó yẹ máa patronize irú eléyìí tí ó sọ yàn kó o níbi pé èèyàn gba rìbá àbí èèyàn gba owó èlé amaliwada lẹsi láyé sọ ìdá ẹ owó máa fi pamọ́ sọ́dọ̀ yàn tó pé tó kàlẹ́dì yu'rafu al-yawm bil-hisab al-jari gẹ́gẹ́ bí ìta àmọ́ lónìí tó gbajúmọ̀ láwùjọ bil-hisab al-jari tó eléyìí wọ́n máa ń ṣe ilẹ̀ lárúbáwá ẹ̀ pàpà jùlọ àwọn tó bá lọ lè kẹ́kọ̀ọ́ tó dé ní tó wá lówó kan lọ́wọ́ ó níbì kan ó ní ọmọ níbì kan tó jẹ́ pé àmánà ni ẹ lọ bẹ̀ owó rẹ ó kọ iye owó rẹ iye owó rẹ ní iye báyìí ló jẹ́ ó kọ̀ ó sì ráńkó owó yẹn ó ti ní ibi tí wọ́n máa ti owó yẹn mọ́ ìjọ tó bá dé pé tọ̀ mo fẹ́ gbà bí owó yìí èló ló fẹ́ gbà iye báyìí ni wọ́n kọ́ pé ògbà iye báyìí wọ́n tún dáwọ́ padà síbẹ̀ láláì ní gba kọ́bọ̀ lọ́wọ́ yẹn so eléyìí àwọn a máa ṣe bẹ́ẹ̀ káàkiri ní àwọn ìlú mi wàlà ṣe àfi eléyìí kò sí ìgbà tó burú níbẹ̀ lè anahu làmúyá kò sí ziyada tan ala asli máa dìbí torípé ẹni tó kó fún yàn ní ìsìnkú sí kíni kò gba àlékún kò gba àlékún lórí owó rẹ̀ ama ìdá ulzima shakhsu bi qabdi ziyada àmọ́ tó máa wá jẹun pa pé túláàsì ni ó gbà á tàbí wọ́n máa ń jẹ́ yẹn pa bí àwọn báńkì wa nísìnyí o ní mọ̀gbà tán sẹ́ndì owó sàkáǹtì rẹ o lè rí sọ́ọ̀pù ẹ́ wọ́n wá jẹ́ ọ́n pa pé o gbọ́dọ̀ gbowó ohun tó láti wa kana mọ̀tọ́rọ̀n ila ìdá fi mithli hadhihi al-bunuk tó ti ṣe pé yòrò náà míì àfi kéèyàn fowó pamọ́ sírú àwọn báńkì báyìí kò sí alternative àfi kéèyàn fowó pamọ́ sírú eléyìí bihaitu yalhaqu darar muhaqqaqun bi tarki dhalik lọ́nà tó jẹ́ pé tó o bá fi lọ fowó pamọ́ sí báńkì yàní ó lè dá wàhálà alẹ wọn lè jin owó yẹn gbé nǹkan mìíràn lè ṣẹlẹ̀ sí irú owó yẹn fa innahu yaqbidu hadhihi ziyada inú ìdájọ́ sẹ̀ríà islam owó sanba san fún ọ tá a pè ní owó èléhùn ẹ̀yìn san sákàǹtì rẹ̀ ń tú láàsì tó rọ́nà míì o rí ọ̀nà láti ṣe kíni láti pé kó má gbà á ó gba owó yẹn wa yunfiquha fi masalihil muslimina al-amma ó wà lọ́lẹ̀ ná owó yẹn sí ọ̀nà tó ṣe kíni tí ó ṣàǹfààní gbogbo mùsùlùmí lápapọ̀ iru owó yẹn bí ẹ ma gba ó ní lọ́lẹ̀ náà da àrò owó mi náà ní rárá irú owó onísìn ó lè gba àrísí kó dànù ó sì rí dápadà fún wa ó wàá gba irú owó yẹn ó wàá lọ lè ná síbi tí ó ti sàǹfààní fún gbogbo mùsùlùmí bóyá bí kéèyàn fi tún ojú ọ̀nà ṣe lápèjúwe àbí kéèyàn fi sómi tí gbogbo àwọn èèyàn máa lò ó àbí kéèyàn fi ti àwọn nǹkan mìíràn tó láǹfààní nínú tó yẹ pé yóò máa wúlò fún àwọn èèyàn so eléyìí òun náà ní àwọn ìdájọ́ tó wà fún àlùwàdí àá ká nǹkan pamọ́ síyàn lọ́dọ̀ nínú ṣẹ̀ríà Islam pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá di jọ́ mẹ́jọ á máa sọ̀rọ̀ nípa ìtìláfàt kí nǹkan bá jẹ́ lọ́wọ́ yàn nítorí nípa mọ́síyàn lọ́dọ̀ ó bàjẹ́ àbẹ́yẹn ba nǹkan oní nǹkan jẹ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà Islam lérí eléyìí náà pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá di mẹ́jọ á máa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم alayhi salam. نعم الله أكبر الله أكبر pẹ̀lú àwọn tí ń lídìí irú ẹni báwọn yóò dìde kúrò níbẹ̀ yóò wá sọ̀rọ̀ fún ẹni tí ó ṣe kíni ẹni tí ó máa yóò máa bárun lọ ẹsẹ̀ báwọn ní sè é pé bárun lọ àlọ́lá mi ti já so irú eléyìí ní sè é wàá dìde níbi ìrùkú yẹn yóò lérí ìforíkalẹ̀ yóò ṣe ìforíkalẹ̀ tó bá ti wá dìde tán yá yóò wá tún sí ààyè rẹ̀ níwájú ẹ̀ tálọ̀ aláyàn bá ti já o gbọ́dọ̀ máa bárun lọ bẹ́ẹ̀ o kó wá wò pé tọ̀ dé náà lérí sùjúùd pẹ̀lú àìlálọ̀ orí sùjúdù yẹn náà ló ti dìde ó dìde kó lérí sùjúdù yẹn ó wàá sọ kíni ó wàá sọ fẹ́ nìyẹn ó sọ fẹ́ nìkan pé bóyá lágbájá òun kó bọ́ síwájú ìpè àlọ́lá rẹ̀ ti já lóṣùwọ̀n wòlé mọ̀ pàlọ́lá rẹ̀ já nígbà táwọn náà wà lérí sùjúdù ó ti yé báwọn Allahu a'lam.